ní tẹ̀síwájú àlàyé tá ń bá lọ lórí fiqhul mu'amalat àgbọ́yé islam nípa tó ní í ṣe pẹ̀lú àjọṣepọ̀ láàrin ọmọ ènìyàn láàrin mùsùlùmí sí mùsùlùmí láàrin mùsùlùmí sẹ́ni tí èsì mùsùlùmí kí ni ìbájọṣepọ̀ tí máa wà láàrin wa. so ní ìjẹ́jọ́ a ti bẹ̀ lórí kitabul buyu' tó ní í ṣe pẹ̀lú òwò ṣíṣe kátà kárà a sọ̀rọ̀ díẹ̀ nípa ẹ̀ ní tó ní ṣe pẹ̀lú ìtumọ̀ rẹ̀ àti àwọn ọ̀nà wo là ń gbà tà ọ̀nà wo là ń gbà rà pẹ̀lú ìyọ̀ǹda Allah subhanahu wa ta'ala lónìí èyí tí a bára wa sọ òun náà ní tó ní ṣe pẹ̀lú al-khiyar a sọ fúnra níjà ìjọ pé n táǹpè ní al-khiyar òun náà ní ìgbàláyè tó wà fún ẹni tó ń tajà kó sọ pé òun ò tà máa àti ìgbàláyè tó wà fún ẹni tó fẹ́ rajà kóun ló sọ pé òun ò rà mọ́ àwọn eléyìí òun náà ní òfin ó ní ìdájọ́ nínú sẹ̀ríà islam ó nígbà téèyàn lè sọ pé èèyàn ó tà ó sì nígbà téèyàn lè sọ pé èèyàn ò tà mọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló nígbà téèyàn lè sọ pé èèyàn ò rà mọ́ gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ ra ọjà alákọ̀ọ́kọ́ nínú ìgbàláyè tí máa ń wà fún yàn òun náà ni khiyarul majlis ìtànpẹ̀ ní khiyarul majlis وهو المكان الذي يجري فيه التبايع هنا ني آية بتما تفعل تاجا أتي بتما تفعل مرا ولاي بتما تفعل تاجا فيكون لكل واحد من العاقدين الخيار ما دام في مجلس العقد ولم يتفرق منه àwọn méjèèjì àtẹni tó fẹ́ tà àtẹni tí ó fẹ́ rà ìgbàláyè wà fáwọn méjèèjì láàyè ibi tí wọ́n àbíkẹ́ nìyẹn náà sọ pé á ah, èmi náà ti ẹ̀rọ ìyìn ti ẹ̀rà mọ́ so àyè gbà yẹn bẹ́ẹ̀ nínú ṣẹ̀dá Islam tí ò sí láì fi bẹ́ẹ̀. kí ni níta agbára lé lórí eléyìí òun náà ni gbólóhùn anabi sallallahu alayhi wa sallam tó ní albayyi'ani bilkhiyar ma lam yatafarraqa ẹni tí ń tajà àtẹni tí ń rajà ìgbàláyè wà fáwọn méjèèjì pé kí wọ́n tà fúnra wọn àbí kí wọ́n mọ̀ tà mọ́ àbíkẹ́ni tó fẹ́ rà kó rà àbí kó má rà mọ́. máa lam yatafarraqa lókun ìgbà tí wọ́n bá ti túká níbi tán wà so eléyìí òun náà ni ẹ̀rí. ẹlẹ́ẹ̀kejì nínú gbàláyè tí máa ń wà fún yàn níbi ọjà títà àti tírà òun náà ni khiyaru shart òun náà ni kéèyàn fúnra yẹn ní májẹ̀mú ẹni tó fẹ́ tajà kó gbé májẹ̀mú kan kalẹ̀ pé májẹ̀mú tí màá fi ra ọjà yìí nìyí àbẹ́ni tó fẹ́ ra ọjà náà kó o náà gbé májẹ̀mú pé májẹ̀mú tí fi tà fún ọ táwọn òun náà ní nǹkan tá à ń pè ní khiyaru shart ó wá ní wa huwa an yashtarita al-muta'aqidan òun náà ní kí àwọn méjèèjì tí wọ́n jọ fẹ́ tà tí wọ́n jọ fẹ́ rà yìí òun náà ní kí wọ́n gbé májẹ̀mú kan kalẹ̀ fúnra wọn aw ahaduhuma al-khiyaru ila muddatin ma'luma àbí kó jẹ́ pé ẹnìkan nú àwọn méjèèjì òun ló ti ẹ̀ gbé májẹ̀mú kalẹ̀ ló gbé ìgbàláyè kalẹ̀ fúnra rẹ̀ pé tí tó fi dìgbà báyìí o mo sì lè sọ pé ìràmá pé títí tí di oṣù tí ń bọ̀ ní ọjọ́ kìíní nínú oṣù tí ń bọ̀ mo sì ní ìgbàláyè láti sọ pé ìyìnrà mọ́ mo lè dá padà wá fún ọ tí ẹni tó fẹ́ tà tó bá wá ní ó dáa kò sí ọnu mo gbà bẹ́ẹ̀ so irú eléyìí òun náà pè ní kíni òun náà pè ní kìyàrú sharp wọ́n ti jọ ṣe kíni wọ́n ní ìfẹnukò lórí májẹ̀mú yẹn لإمضاء العقد أو فسخه فإذا انتهت المدة المحدودة àsìkò tí wọ́n jọ dá fúnra wọn yìí tásìkò yìí bá ti pé min bidayatil aqd láti jọ́ tí wọ́n ti jọ sọ̀rọ̀ pé àwọn ó ta àwọn ó ra yìí wàlàmù yóò fẹ́ sọ́ra láàzìmàn tí ẹni tó ní òun lè sọ fún òwò làmá tí ò bá ti sọ kankan lásìkò yẹn fi kọjá so ó ti di pé ó ti rà á nànú kò lè dá a padà wá lẹ́yìn ìgbà yẹn nígbà tí àsìkò tí wọ́n bá jọ dá tí ó ti pé. àpèjúwe eléyìí òun náà ni àyẹ̀sẹ̀rì àrọ́jùlún min áfàr sayyara gẹ́gẹ́ bíi kí ẹnìkan ra mọ́tò lọ́wọ́ ẹnìkan lápèjúwe nìsín ẹnìkan ra mọ́tò lọ́wọ́ ẹni tí ń ta mọ́tò wa yaqulu lil mushtari kẹ́ni tí ń ta mọ́tò yìí ẹni tó ra mọ́tò yìí kó wá sọ pé lil khiyaru muddata shahrin kamil kó wá ní mọ́tò tí mo rà lọ́wọ́ yín yìí o ìgbàláyè wà fún mi láti pé ìrà mọ́ pé kí n dá padà láàrin oṣù kan tẹ faramọ́ bẹ́ẹ̀ mọ́tò yìí amọ̀fẹ́ rà ní five hundred thousand àmọ́ ìsanwó fún yín nísìnyí àmọ́ lẹ́yìn oṣù kan mo sì ní àǹfààní láti sọ pé ìràmọ́ pé kò tẹ́mi lọ́rùn mọ́ tí ẹni tó fẹ́ rajà yìí tó fẹ́ tajà yìí bá fara mọ́ bẹ́ẹ̀ irú eléyìí ó ti di kíni ó ti di òfin ó ti di májẹ̀mú láàrin àwọn méjèèjì. fàyín tàrọ́jà ànìṣirọ́ yìí ìlànà ṣáhàrí fàlàhùdàlì láàrin oṣù kan yìí tó bá padà wá pé òun ò rà mọ́ so ó lẹ́tọ̀ọ́ ìgbàláyè wà fún kó ṣe kíni kó lóun ò rà mọ́ lásìkò gbà yẹn tí ó sì ní sí láì fi ń bẹ̀ wà ilà làzímahu ṣirọ́ usayarọ̀ tí ò bá ti wá wá láàrin oṣù kan yẹn tí ò dá padà láàrin oṣù kan yẹn pé òun ò rà mọ́ tóṣù kan bá fi kọjá tó ó ti di túláàsì ó ti ra nǹkan yẹn nìyẹn kò lè dá padà mọ́ nígbà tóṣù yẹn ti parí so eléyìí òun ni àpèjúwe. ẹlẹ́ẹ̀kẹta nínú ìgbàláyè tí máa ń wà fún yàn láti fi sọ pé èèyàn ò rà àbí èèyàn ò rà mọ́ òun náà ni kìyàrú làáib òun náà ni ìgbàláyè fún yàn tó wà nígbà téèyàn bá rí àléébù yà nígbà téèyàn bá rí ààyè kan lára nǹkan téèyàn rà wàhùwà lẹ́bi yẹ́sùbùtù lè mọ̀ṣẹ́rì eléyìí ìmọ̀ wà fẹ́ni tó rajà nìkan ni inú ṣẹ̀ríà islam ẹni tó rajà nìkan tó wá rí láìfi kan tó rí àlébù kan níbi ọjà tó rà ó ní idha wajada aiban fi sil'ati lam yukhbirhu bihi al-ba'i' tó bá délé tó gbọ́jà ìdélé ó wá rí kankan bẹ́ẹ̀ tí ò tẹ́ lọ́rùn tó jẹ́ pé ẹni tó tà fún yìí kò ṣàlàyé rẹ̀ fún tẹ́lẹ̀ lápèjúwe nísìnyí èèyàn fẹ́ ra fóònù lọ́wọ́ yàn ó wá ra fóònù yìí èló ni fóònù yìí fóònù yìí ti ó ṣe dáadáa ó ní ti dáadáa ó wá ní ten thousand ní à ah, ṣé ò sí nǹkan kan tó ṣe fóònù ó ní àkó ah, sí nǹkan kan mo kàn nídìí owó náà mo fi fẹ́ tà fúlà kò sí nǹkan tó ṣe àmọ́ tó wá ṣẹlẹ̀ pẹ̀lú fóònù yìí ni pé kò sí náà báyìí mi rí cháàjì ṣé kò sí nǹkan tó ṣẹlẹ̀ sí ó wá ra fóònù yìí ó wá gbé e lọlé nígbà tó wá délé ó wá tan fóònù yìí nígbà tó rí cháàjì tán ó wá rí i pé bóyá fóònù ò sọ̀rọ̀ àbí bóyá rí i pé fóònù yìí tó máa ń pè yàn bóyá yìí ò gbọ́ àbọ̀ ni pé fóònù yìí nísìnyí báyà ojú rẹ̀ ó tiẹ̀ wá hàn kò sí nǹkan tó hàn lójú rẹ̀ rárá irú ẹni báwọn nísìnyí nígbà tó délé ó ti rí nǹkan kan tó jẹ́ àléébù lára nǹkan tó rà yìí irú ẹni báwọn ìgbàláyè wà fún Islam kó dá irú nǹkan yẹn padà so eléyìí òun náà ń pè ní kíni òun náà ń pè ní nítumọ̀ ń ńgbà míì tó jẹ́ pé ẹni tó ta ipe nǹkan yẹn sí i yá àmì ìṣòwò àmọ̀ pé nǹkan yìí sí o ó mọ̀ o kò mọ̀ o ẹni tó ra nǹkan yẹn ó ní ìgbàláyè láti sọ pé kíni láti pé a ah, ìyìnràmá ẹ bá ń kówó mi so ó wá ní irú eléyìí látara àléébù tá a rí yìí a rí pé àléébù yẹn tó tẹ̀lé sí ó ti di ó ti di value nǹkan tí yẹn rà kù ó ti di àǹfààní tí yẹn fẹ́ ṣe lára rẹ̀ ó ti di ikú so látara irú eléyìí nísìnyí wàyúrìjẹ́rù fi ma'rifati dhalika ila ahli al-khibrati mina tujari al-mu'tabarin ká tó lè mẹ́lẹ́yìn a tún wá wo àwọn tí wọ́n máa ń ṣe kíni àwọn tí wọ́n nímọ̀ nípa ń ta ara yẹn bóyá mọ́tò ní lápèjúwe bóyá fóònù ni ọ̀yá ẹja lọ́dọ̀ àwọn tó ń ṣe fóònù ẹ gbọ́ fóònù yìí kí ló ṣe táwọn ènìyàn náà bá fi rinlẹ̀ wípé fóònù yìí o nǹkan kan ń dààmú rẹ̀ àbí mọ́tò yìí o kò tiẹ̀ gbádùn so irú eléyìí ẹnìyẹn ní ìgbàláyè láti gba owó rẹ̀ padà ó ní wàyà tuntun hada alkiyaru lil mushtari fa insha amdal bai'a wa akhadha iwadal aib ó ní irú ẹni báyẹn irú ẹni irú tíṣẹ̀lẹ̀ bá wá ṣẹlẹ̀ báyìí ẹni tó ra ọjà yẹn ó ti rinlẹ̀ fún pé inú kó dá ọjà yẹn padà ipe ìrànmọ́ àbí kó sì dá kó sì lọ bẹ́ẹ̀ nìyẹn pé ẹ dá owó díẹ̀ padà fún mi nínú owó tí mo fi rà á nítorí pé ìgbà tí mo fi rà á nìsín mi rà á níra pé nǹkan báyìí ò ṣiṣẹ́ mbẹ́ mi rà á níra pé nǹkan báyìí ò gbádùn mbẹ́ nígbà tá a ti wá bá a bẹ́ẹ̀ onísìn owó tí mo rà á nínú kẹ́ ẹ dí owó yẹn kù fún mi àbí tẹ́ ẹ̀ bá di owó yẹn kún fún mi kẹ́ ẹ̀ ti gba ọjà kẹ́ ẹ̀ bá ń kó mi so eléyìí òun náà ni wọ́n ń pè so eléyìí òun náà ni ẹlẹ́ẹ̀kẹta nínú ìgbàlá yìí ti wà fún yàn èèyàn sọ pé èèyàn ò rà mọ́ àbí èèyàn ò tà mọ́ ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni khiyaru tadlis òun náà ni wà fún yàn nígbà tí bá rí i pé ẹni fún yàn ó ṣe kan fún yàn ó ṣe ọjà tó fún yàn pé ó máa máa bóyá ó fi àwọn èyí tó dáa <clears throat> ó fi àwọn èyí tó dáa sókè àwọn nǹkan tó rí i pé ó ti bàjẹ́ nínú nǹkan tí ń tà yìí ó wá fi sí sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ so àwọn ẹlòmíín náà máa ń ṣe bẹ́ẹ̀ nínú àwọn ọlọ́jà tó jẹ́ pé nínú odidi àpò kan nǹkan tẹ́ bá rà lọ́dọ̀ wọn wọ́n ó fi èyí tí ò dáa wọ́n ó fi sí di ọwọ́ àárín àwọn ibi tó wá dáa wọ́n fi sókè tí bàbá wa ń fọwọ́ bù ú tó bù ú tó bù ú rí i pé ah ògbẹ́ ah ó sì fáyìn dáadáa nígbà tí a bá gbé e délé tí a bá ń wò ẹ wàá rí i pé ẹ wá ń ka àwọn nǹkan tí ò dáa láàárín Ni máa ń ṣe bẹ́ẹ̀ nínú àwọn ọjà tó ń fi àkótà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní máa ń ṣe bẹ́ẹ̀ nínú àwọn ọjà míì náà ṣe sọjà tó yàn fa àkótà gẹ́gẹ́ bí ẹni tí ó ń ta mọ́tò lápèjúwe nìsín ó wá rí pé mọ́tò yìí ẹ́ńjìnì rẹ̀ ò dáa ó rí pé nǹkan kan ń dààmú rẹ̀ ó wá lọ sọ́dọ̀ àwọn tí wọ́n kun mọ́tò lọ́dà ó wá ní ká máa ń kun wọ́n wá kun lọ́dà dáadáa ah mọ́tò ah ọkọ̀ tó gbẹ ni nígbà tí wọ́n wá gbọ́kọ̀ délé tó ló bá ti di pé kíni ló bá di pé ọkọ̀ ń yọwọ́ kọ́wọ́ so irú eléyìí tó ṣẹlẹ̀ ní ti báyìí àtẹ̀dílẹ́sì ni yàní ìfi dúdú pé funfun fún yàn ni òun náà ní irú eléyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni irú ẹ̀ náà máa ń ṣẹlẹ̀ sí àwọn tó máa ń ta ọjà tó ní í ṣe pẹ̀lú àwọn ọjà abẹ̀mí bẹ́ẹ̀ àwọn tí ń tẹran lápèjúwe àwọn tí ń ta màlúù àwọn tí ń tewúrẹ́ àwọn tí ń tàgbò àbáwọn tí ń ta ni tí ò lálàáfíà ni tó jẹ́ pé àwọn oògùn tó bá lò yìí láàrin bíi wákàtí márùn-ún nǹkan yẹn ara rẹ̀ ó yá gan tí àìsí ẹ̀ nímọ̀ pé nǹkan ṣe bóyá wọ́n fún lábẹ́rẹ́ kan pátẹ́yìn dọ́jà ẹ̀ rí pé ah ẹ̀yìn ní àlàáfíà rádà àbí ti ta pánpán tẹ́ ń fà tó ń fà yìí sò nígbà tẹ́ bá fi gbé e délé tí ó fi dàárọ̀ ọjọ́ kejì tí abẹ́rẹ́ tí wọ́n fún un tó ti tẹ́tán lára rẹ̀ so yóò wá dara lẹ̀ yóò bá di pé yóò bá máa tà á so irú eléyìí àtẹ̀dílé ìsúná ń pè yàní kéèyàn ó ṣe kíni kéèyàn ó fi dúdú kéèyàn fi funfun kéèyàn fi bojú dúmálẹ̀ fún yàn ó yẹ pé èèyàn máa wá rí pé á ah, kìíní yìí dáa tí nǹkan yẹ tí kò sì dáa tírú eléyìí bá wá ṣẹlẹ̀ síyàn nínú ṣẹ̀ríà Islam nínú fiqh eléyìí ẹnìyẹn ní ìgbàláyè láti dá nǹkan yẹn padà pé á ìyàn rà mọ́ ẹ ti ṣe jàmbá fún mi bẹ́ẹ̀ nítorí hadith anabi sallallahu alayhi wa sallam tó sọ pé mangashana falẹ́ ìsàmìnà anabi ní ẹnikẹ́ni tó bá ti fi dúdú pé funfun wa ẹni tó bá ti jàǹbá wa tó bá ti fi tí ò dáa tó fi pamọ́ sínú tó wá fi fi tó dáa tó fi hàn síta fún wa wàlẹ́ ìsàmì nà irú ẹni báwọn kò sínú wa ẹni tó bá cheat wa tó bá ti jàǹbá fún wa ànábì ní kò sínú wa eléyìí òun náà ni ẹlẹ́ẹ̀kẹrin nínú kíni nínú al-khiyar nínú ìgbàláyè tí máa wà fún yàn option téèyàn máa ní láti pé ìnra àbí ìnra mọ́ so irú àwọn eléyìí irú ṣẹlẹ̀ eléyìí náà bá wá ṣẹlẹ̀ ẹni tí ó rajà yìí tó wá bá a bẹ́ẹ̀ pé kò tẹ́ lọ́rùn ó ní àǹfààní méjì ló wà fún irú ẹni bẹ́ẹ̀ kí ni àǹfààní alákọ̀ọ́kọ́ tó wà fún irú ẹni bẹ́ẹ̀ òun náà ni pé kí ni òun náà ni kó dá nǹkan yẹn padà kó wá gba dèdè owó rẹ̀ padà lọ́wọ́ ẹni yẹn ìpè á ẹ bá mi mú owó mi padà ní ìràmá àbí kó sì sọ pé tọ nígbà tọ́lọ̀ ti wá rí báyìí á wàá tún òwò ṣe ẹran tó lálàáfíà mo rò pé mo fẹ́ rà tẹ́lẹ̀ tí mo fi rà ten thousand nígbà tí o ti wá gbádùn báyìí a ìyìn lè rà ju seven thousand lọ ìyìn lè rà ju seven thousand lọ ẹ bá mi dá ntókù padà nínú owó mi kí ẹni tó tajà bá fara mọ́ so irú eléyìí ìgbàláyè wà bẹ́ẹ̀ fún irú ẹni tó rajà tí o bá ti wá fara mọ́ yóò gba owó rẹ̀ padà yóò da ọjà yìí padà so àwọn eléyìí nìsín ṣẹ̀rí àgbékalẹ̀ fún wa láti pé ká má bàa máa jàǹbá ara wa ká má bàa se ṣe jàǹbá ara wa ká má máa máa pé á ah, nígbà tó ti kó ebó ti ọtí rà á náà ti káyín náà nù ìgbé ìgbà ah, tó ti rà á tó ti gbé lọ kò sí tó kàn mí má so tẹ́lẹ̀ pé ṣẹ̀dí àbá fàyè rẹ̀ ẹlẹ̀ fún yẹn ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n máa ṣe jàǹbá tí wọ́n sì máa ṣe àbòsí fáwọn èèyàn látara títà látara ríra nǹkan lọ́wọ́ ara wọn but àmọ́ ṣẹ̀ríà Islam ṣẹ̀ríà tí kò fẹ́ kí a máa ṣàbòsí fúnra wa ni kò fẹ́ kí a máa ń jẹ dúkìá ara wa lọ́nà tí ò tọ́ ni àlùmọ́sára al-khamisa àlàyé ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún ṣùrùtù lùbẹ́yì májẹ̀mú tó wà fún títà rírà májẹ̀mú láwọn conditions tá a gbọ́dọ̀ rí ká tó sọ yí pé eléyìí o ọjà ọjà ni eléyìí títà rírà ni yá ó tà fún mi ni mo sì rà á lọ́wọ́ rẹ̀ tí ó wàá bá ìdájọ́ ṣẹ̀ríà mu tí ò ní sí pé ṣẹ̀rí sọ pé ah irú òwò tẹ́ yìí ẹ tú ká òwò tí ò lálàáfíà ni ó láwọn májẹ̀mú kan tá a gbọ́dọ̀ rí nínú àwọn májẹ̀mú yìí òun náà ni àtàrọ́ọ̀dì alákọ̀ọ́kọ́ òun náà ni àtàrọ́ọ̀dì bayna al-ba'i wal-mushtari òun náà ni ẹni tí ó rà àtẹni tí ó tà káwọn méjì ó jọ yọnu sí káwọn méjèèjì ó jọ fẹnu sí pé mo tà á fún ọ mo rà á kárí pé ìfẹnukò ó wáyé láàrin àwọn méjèèjì nítorí pé Allah subhanahu wa ta'ala sọ fún wa nínú al ó ní yá ayyuhal ladhina amanu la ta'kulu amwalakum baynakum bil ilà àǹtakùnà tìjàrọ̀tàn àǹtarọ́dìm minkum. ọba àlekèọ́lá ní mo pe ẹ̀yin tẹ́ nígbàgbọ́ ẹ̀yin mùsùlùmí òdodo ẹ má máa jẹ dúkìá ara yín láàyè ara yín la ta'kulu amwalakum bainakum bil batil ẹ má máa jẹ dúkìá ara yín lọ́nà àìtọ́ ẹ má máa gba dúkìá ara yín lọ́wọ́ ara yín ní ọ̀nà ìbàjẹ́ ilà àǹtakùnà tìjàrọ̀tàn àǹtarọ́dìm minkum ọ̀nà tí dúkìá dúkìá tó lè bọ́ sí ọ lọ́wọ́ ọ̀nà tó fi lè ní àǹfààní láti lo dúkìá onídúkìá òun náà ni kó jẹ́ pé kíni bóyá ẹjọ́ ṣòwò ó rà á lọ́wọ́ rẹ̀ ẹ sì jọ yọnu sí i. inú ayé àyè nìsín á rí i pé ìyọnu wà ń bẹ à ń tààrọ́ dín minkum yàtẹ́ ẹjọ́ ṣe kíni tẹ́ ẹjọ́ yọnu sí i kí èyí ṣe pé ẹnikẹ́ni ó mẹ́rin kankan ní túláàsì níbi títà rírà. so eléyìí ó tún wà ó rinlẹ̀ nínú hadith anabi sallallahu alayhi wa sallam nínú hadith abu sa'id al-khudri radiyallahu an ní hadith tó wà nínú sunan ibn majah ó wà ní sahih ibn hibban àtàwọn tíra míì nínú àwọn tíra hadith kí ni hadith náà anna nabiyya sallallahu alayhi wa sallam qaal ó ní anabi sallallahu alayhi wa sallam ó sọ báyìí pé innamal bay'u an taradin anabi ní ìta ń pè ní òwò ṣíṣe òun náà ní ti ayọ́nu sí. Si ntẹni tó ta àtẹni tó rà táwọn méjì tọjọ yọnu sí òun náà ni wọ́n ń kíni òun náà ni wọ́n ń pè ní òwò látara àdé eléyìí fala yasihu al-bay'u idha ukriha ahaduhuma bighayri haqq so òwò tá a bá ti ṣe ń tá a tá a wá jẹ ẹnìkan pa bóyá jẹni tó tà nípa ni ló fi tà ló fi tà á abẹni tó rà á amúntúláàsì ló fi rà á irú òwò báyẹn tí èèbá ti ṣe ìjẹnipa tí ṣẹ̀ríà faramọ́ so irú òwò báwọn à ní kà fún òwò nínú ṣẹ̀ríà Islam á kàkún ìjẹ dúkìá onídúkìá lọ́nà àìtọ́ni. irú ọ̀nà wo wá ni a máa ń jẹ́ yàn pa nínú ṣẹ̀ríà islam tí islam faramọ́ tí ò sí láì fi ń bẹ̀. òun náà ni kí ẹni tó jẹ́ adájọ́ lápèjúwe kó jẹ nìkan pa wípé ẹ ta dúkìá rẹ̀ ẹ ti bá a nísìn ó ní ẹ ta dúkìá rẹ̀ kẹ́ ẹ bá gbèsè tó jẹ pé ó jẹ́ yàn lówó nísìn wọn wá gbé lọ ilé wọn wá ní bó ti sanwó rẹ̀ ó lówó tó ń wò sa kí wàá lo ní òun ní òun kọ́lé òun nígbà òun láwo so adájọ́ lè dájọ́ pé mọ́tò rẹ̀ tó níhun ẹ ṣe kí ni ẹ gbé fọ̀sẹ̀ lé lérí ẹ tà á so tẹ́ bá wá tà á ẹ yọ owó ẹni tó jẹ lówó ẹ fún lówó ẹ kó chéńjì rẹ̀ fún kó wọn fi jẹun díẹ̀díẹ̀ so irú eléyìí nìsín irú ìjẹnipa báwọn nínú sẹ̀ríà Islam ìjẹnipa tí kò tako sẹ̀ríà ni nítorí pé irú ẹni inú rò ní dùn sí lóòótọ́ kò sí ìyọnu rẹ̀ ńbẹ̀ àmọ́ ó ti di kíni ó ti di ìdájọ́ lé lórí látara pé kíni látara pé òun náà ló jẹ ẹnìyẹn lówó ẹlẹ́ẹ̀kejì nínú májẹ̀mú tó wà fún òwò ṣíṣe títà rírà òun náà ni káwọnù ákìdí já ìzà tasọrù òun náà ni kó jẹ́ pé àwọn tí ẹni tí ó tajà lẹni tí ó rà yìí kó jẹ́ pé ẹni tó lẹ́tọ̀ọ́ nínú sẹ̀ríà láti tà láti rà ni ẹni tó lẹ́tọ̀ọ́ nínú sẹ̀ríà láti ṣe tó wù ni láti lo láti lo kíná korúkọ yìí láti ta nǹkan àbí láti ra nǹkan nínú sẹ̀ríà Islam bí ayẹkú na bá àlè gani so inú àwọn òfin tíṣẹ̀ a gbé kalẹ̀ fún yàn pé èèyàn fi lè ṣe tó wù nínú dúkìá rẹ̀ irú ẹni báwọn ó pé ẹni tó ti bàlágà ó pé ẹni tó ọmọ kékeré ńlá pèjú ẹni sìn ó wá jáde síta ó wá mú fóònù kan wá pàdé lọ́nà pé ọmọ yìí ta ló ní ọmọ kékeré ọmọ bíi ọmọ ọmọ mẹ́fà wá ní ọmọ wá ní òun ta ní two thousand fóònù ń nítorí pé òun máa ti ń jẹ́ bẹ́ẹ̀ wá rà lọ́wọ́ rẹ̀ wọ́n gbé e lọ́lọ́ ti so irú eléyìí ní ti irú òwò báwọn òwò tí ò fẹsẹ̀ múlẹ̀ ní nínú ṣẹ̀ríà Islam àwọn ọmọ kékeré yẹn ó jẹ́ fóun gan náà ló tiẹ̀ ní nǹkan yẹn gan bóyá òbí yẹn ló ra fún bóyá òbí rẹ̀ ra nǹkan ṣeré kan fún lápèjúwe láàrin àwọn ọmọ kékeré síra wọn wọ́n wá ní ọ̀rẹ́ mi jẹ́ ń ta fún ọ ní ten naira wọ́n láwọn àjọ fẹ́ ta fúnra wọn irú eléyìí òwò tí ò fẹsẹ̀ nílẹ̀ ni kò fẹsẹ̀ múlẹ̀ ni nínú ṣẹ̀ríà Islam ẹsẹ̀ rẹ̀ ò rílẹ̀ nínú ṣẹ̀ríà tí yóò sì ṣe kíni tí yóò wọlé nítorí pé ọmọ yóò ti bàlágà ẹlẹ́ẹ̀kejì áàkìlàn ó gbọ́dọ̀ jẹ́ yí pé ẹnì yẹn jẹ́ ẹni tó ní làákàyè ẹ̀dùn bá nìsín kó jẹ́ ẹni tó ní làákàyè tí èyí ṣe wèrè tí wèrè bá lóun ta nǹkan fún ọ ẹ̀dùn bá nìsín irú ọjà báwọn nù sẹ̀ríà Islam ọjà tí ò fẹsẹ̀ múlẹ̀ ni sòkí sẹ̀ríà kí wèrè lápèjúwe nìsín kó a sọ pé mọ́tò bẹ́ẹ̀ nìyẹn ó ní mental problem ní máa ń gbádùn ní ń lọ ní ń bọ̀ ni so irú ẹni báwọn nísìnyí lákàyẹ wá ṣe bákan ó wá gbé mọ́tò rẹ̀ wá ní wá wá ra mọ́tò mi ní hundred thousand ní mọ́tò táwọn náà mọ̀ pé mọ́tò olówó iyebíye ni wọn náà wá ra lọ́wọ́ rẹ̀ ó wá gbé ó wá kó hundred thousand fún un so irú ẹni báwọn nísìnyí àwọn fámìlì rẹ̀ wọ́n ṣe kí ni wọ́n ó gba ọkọ̀ yẹn padà wọ́n sì dá owó rẹ̀ padà fún ọ nígbà tí nígbà tí wọ́n bá mọ̀ sí pé irú nǹkan báyẹn ṣẹlẹ̀ nítorí pé irú ẹni báwọn nísìnyí kò ní làákàyè kò máa ṣe ṣe tó bá ní làákàyè ni ọkọ̀ tó ń ta five hundred thousand àbí one million yóò ti wá ní kó wá rà ní fifty thousand ẹni tí wọn náà lè ṣe wẹ́ẹ̀ so irú àwọn nǹkan báwọn inú mọ́jẹ̀mú ní òfin mọ̀ pé ah, ẹni yìí ní kápá láti ṣe láti ta láti ra nǹkan ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ṣùrọ̀n rọ̀ṣìdàn ẹni ẹ gbọ́dọ̀ jẹ́ ọmọlúwàbí ẹni tó ṣe kíni ẹni tó máa ti ń ṣe tí èso ní jákujàku ìyẹn tó bá ṣe èèyàn jákujàku nísìnyí tí ò máa ti ń ṣe àbí tó wá jẹ́ ẹrú tó wà lábẹ́ ọ̀gá kan tó jẹ́ ẹrú kò ní kápá láti ta kò sẹ́rú mọ́ lásìkò ni olówó ẹrú òun ló ní so ẹrú ò wá ní kápá láti kóhun ní nǹkan kan tóun fẹ́ ta inú sẹ̀ríà islam bẹ́rù bá ti ta nǹkan fún yàn ó gba nǹkan yẹn padà so eléyìí òun májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì inú májẹ̀mú a títà rírà kó tó di pé yóò lálàáfíà yóò fẹsẹ̀ nílẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ayẹ̀kún nàlbáà ìhù máàlìkan lè mà bíi òun náà jẹ́ pé ẹni tó fẹ́ ta nǹkan àti rí májẹ̀mú alákọ̀ọ́kọ́ wípé ẹni ó ti bàlágà ó ní làákàyè ọmọlúwàbí ni ó sì máa ti ṣe òun náà ló ti a gbọ́dọ̀ wá rí májẹ̀mú pé òun ló ní nǹkan òun gangan ẹ ti báyọ̀ nísìn ó gbọ́dọ̀ jẹ́ pé òun ló ní nǹkan tó fẹ́ tà àwòkọ́ ọmọ mọ̀kọ́ ọmọ màlìkì yìí àbí irú ẹni báwọn ó dúró láyé ẹni tó ní bẹ́ẹ̀ nìyẹn ló gbé e fún pé bá mi tà á ẹ ti báyọ̀ ti gbé e fún pé bá ń tà á tàlùwàkì gẹ́gẹ́ bí ẹni tá a fi ti nǹkan pé bá ń tà á ẹ́ a ní kó ṣe kí ni kó sojú wa kó bá wa ta nǹkan yẹn wàlúwàsí àbẹ́ni tá a ṣe àsọ́ọ́lẹ̀ fún lórí nǹkan yẹn asọ̀wọ̀ sí àkàlẹ̀ fún pétọ̀ irú nǹkan báyìí o ò lè bá mi ta ò lè ta bá a mójútó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àlùwàlì yìí ẹni tó jẹ́ wàlíyù ọmọ kékeré ẹtì báwọn nísìn yàní ẹni tó jẹ́ guardian ọmọ kékeré tí ò tí ì gbà irú ọmọ kékeré nísìn táwa lọ́mọ tí ń sin ẹran pé òun náà lòun ní ẹran yìí ẹran wa pọ̀ wá bímọ so irú ọmọ yìí irú ẹran yìí nísìn báyìí òbí rẹ̀ lè mú nísìn kó mú orúkọ kan nísìn pé tọ̀ mo fẹ́ ta kó ta láì ṣe pé ọmọ yẹn mọ̀ sí i ẹ ti bá wọn nísìnyí torí pé òun ní ṣe kíni òun ní guardian rẹ̀ òun ní wàlíyù rẹ̀ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni anazir ẹni tá a ní kó máa bá wa wo nǹkan kó máa bá wa sọ irú ẹni tá a ní máa bá wa sọ nǹkan sọ nǹkan yẹn nísìnyí tá a bá ti fún un ní ìyọ̀ǹda pé bá wa tà á irú ẹni báwọn náà lè tà á kì í ti sóhun lónìí so àṣẹ̀dí àfaramọ́rú eléyìí náà so látara bẹ́ẹ̀ fàlà yẹsíhu ayẹ̀bí aṣáṣun ṣe aláyọ̀mílíkù kò lẹ́tọ̀ọ́ fẹ́ nìkan kan kó ta tí ò ní wọ́n gbé táyà kan kalẹ̀ síwájú ilé kan níṣẹ́ wọ́n rò pé ah, àwọn ẹni wọ́n sì máa ra táyà lòkù o ọwọ́ táyà rẹ o gbé o lọ lè tà irú ẹni báwọn tan tí ò ní kápá ni irú ẹni báwọn ẹni tó ṣe kí ni nígbà tí ó jalè náà ni nítorí pé anabi sallallahu alayhi wa sallam anabi sọ fún ìkan náà àwọn sahaba tí orúkọ rẹ̀ ń jẹ́ hakim bun hizam anabi sọ fún pé la tabi' ma laysa indak hadith náà wà nínú. Ah, musnad imaamu ahmed àti sunanu abi daud wa nasa'i wa tirmidhi àtàwọn tíra mi inú àwọn tíra hadith anabi ni látàbí máa laysa indak má tàǹtí ò sí lọ́dọ̀ rẹ̀ má tàǹtí ò sí lọ́dọ̀ rẹ̀ fún àwọn èèyàn ìtumọ̀ rẹ̀ náà ni pé ntí ò ní kápá má tà fún yàn wà ló ti tà fún nítorí gbó rẹ̀ lọ́wọ́ rẹ̀ ẹni ò tí ì rí nǹkan wọn so irú eléyìí kò sí ìdíjọ bẹ́ẹ̀ nínú ìdájọ́ ṣẹ̀ríà islam rọ́bì ẹlẹ́ẹ̀kẹrin nínú májẹ̀mú tó wà fún ọjà títà an yakuna al-muba'u mimma yubahu al-intifa'u bihi min ghairi haja kal-ma'kul kó jẹ́ pé nǹkan tí a fẹ́ tà yìí kó jẹ́ pé nǹkan tí ó lẹ́tọ̀ọ́nù ṣẹ̀ríà ká lò ní kó jẹ́ pé nǹkan tá a lè ṣàǹfààní pẹ̀lú ẹ̀ nínú ṣẹ̀ríà tí ṣẹ̀ríà faramọ́ ni kal gẹ́gẹ́ bí nǹkan jíjẹ oúnjẹ jíjẹ ntá lè rà ni wal-mashrub àbí ntá máa mu wal-malbus abasọ tá à ń wọ̀ sọ́rùn wal-markub àbí nǹkan ọ̀gùn máa ń gùn ẹ̀sìn ni kẹ́tẹ́kẹ́tẹ́ ni rànkúmí ni àbí mọ́tò ni àbí kẹ̀kẹ́ ni àbí masini ni àbí kẹ̀kẹ́ márúwá ni gbogbo àwọn kẹ́tẹ́ ìbáṣà máa ń gùn so irú eléyìí ó lẹ́tọ̀ọ́ wàlẹ̀ àkọ́r àbí ilé ilé téèyàn máa gbé téèyàn fẹ́ ta wàná ìgbàlík àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kẹ́tí a máa ta nínú sẹ̀ríà islam wàlá yasihu bay'u ma yahrumu lintifa'u bihi kò wá lẹ́tọ̀ọ́ ká ta nǹkan tí ó jẹ́ èèwọ̀ fún wa ká lò nínú sẹ̀ríà islam nítorí bá ti jẹ́ èèwọ̀ fún wa nínú sẹ̀ríà islam pé a gbọ́dọ̀ lò ó Kata àbí kára náà èèwọ̀ ni fún wa kàlkámùrú gẹ́gẹ́ bí ọtí lápèjúwe ní ọtí kò lẹ́tọ̀ọ́ fún yàn kéèyàn máa tọ́tí àbí kéèyàn máa rà á èèwọ̀ ni mímu rẹ̀ èèwọ̀ ni títà rẹ̀ èèwọ̀ ni rírà rẹ̀ èèwọ̀ ni kọ́lá èèyàn gbọ́dọ̀ báyàn èèyàn gbọ́dọ̀ fi sọ́ọ̀bù rẹ̀ ti fẹ́ni tí ń tọ́tí kọ́lá fẹ́ni tí ń ta ọtí tó bá ru ọtí lérí tó bá ní sọ̀ọ́ kalẹ̀ èèwọ̀ lọ sọ̀ọ́ kalẹ̀ tó bá ti sọ̀ọ́ kalẹ̀ wọ́n náà ti kó nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ nu bẹ́ẹ̀ máa ń tọ́tí tó wá ń wa tẹ́gí tó wá ní àìdákùnrin fẹ́ kọ́ ọtí yìí láti bí ìlọsí sábòkè tó wá wò pé owó ńláńlá ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ ti jọ pín nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ nípa àbẹ́ yòó ó wà nínú àwọn tá ànábì sallallahu alaihi wasallam ni wọ́n jìyà rẹ̀ tó bá dijọ́ gbéjà kìyàmà tó àbẹ́ yẹn máa ń sakọ̀wé àbẹ́ yẹn jẹ́rìí ó wá bá wọn jẹ́rìí sí ọtí rírà kí á èmi mo bá wọn jẹ́rìí èmi mo bá wọn ṣèwé ọtí rírà so irú eléyìí náà òun náà ó pín nínú rẹ̀ ànábì sallallahu alaihi wasallam kà wọ́n tó a bá dé àyè láti sọ̀rọ̀ nípa wọn á padà ṣàlàyé wọn ní ẹ̀kúnrẹ́rẹ́ ànábì a gbọ́dọ̀ ta ẹlẹ́dẹ̀ a sì gbọ́dọ̀ rà á èèwọ̀ ni a gbọ́dọ̀ jẹ́ ẹnu ṣẹ̀ríà islam bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ fi ṣòwò wàlmẹ́yìtà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni òkú ń bete nǹkan tó ti kú tí ò bọ́ bẹ́ẹ̀ káwá ta eléyìí ní òlẹ́tọ̀ wà á láti láhàwí àtàwọn nǹkan eré àwọn nǹkan tí èèyàn máa fi ń ṣeré láwọn nǹkan eré tí máa mú ni sígínà kórúkọ rẹ̀ tí máa mú ni gúrí kó lójú ọ̀nà Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí orin nísìnyí lápèjúwe táwọn ta kẹ́sẹ̀ ti orin ẹ̀sìn gbogbo orin tó bá wò jẹ́ kò sí ti ń jẹ́ islamic music kò sí ti ń jẹ́ islamic song gbogbo orin yányá tẹ́ẹ̀rí sánpẹ̀ ní music yẹn nínú sẹ̀ríà islam èèwọ̀ ni èèwọ̀ ni fúnyàn kéèyàn máa gbọ́ èèwọ̀ ni fúnyàn kéèyàn ó rà kéèyàn wá ara kásẹ̀tì rẹ̀ sílé àbí kéèyàn máa wá tà haram ni èèyàn ń ta nǹkan tí ò lẹ́tọ̀ọ́ nínú sẹ̀ríà islam ni so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wàlìmáàzì inú nǹkan tá a tún gbọ́dọ̀ máa ta òun náà ni àlìmáàzì àwọn náà ni àwọn irinṣẹ́ tí wọ́n gẹ́gẹ́ bí ìlú ní gẹ́gẹ́ bí omele gẹ́gẹ́ bí sákárà gángan kíni wọ́n kọlẹ̀ àwọn jáǹsì tìta gbogbo àwọn nǹkan èròjà orin kíkọ gbogbo ẹ̀yán yẹn kò lẹ́tọ̀ọ́ fún yàn kéèyàn máa tà á àbí kéèyàn máa rà á nínú sẹ̀ríà islam nítorí pé ní wọ́n fi ń ṣe sẹ̀ríà islam ṣe ní èèwọ̀ fún wa tó ká wá máa ta àwọn oníṣẹ́ rẹ̀ náà òun náà ti di haram fún wa nínú sẹ̀ríà islam anabi sallallahu alayhi wa sallam sọ fún wa nínú hadithu jabir radiyallahu anhu qala rasulillah sallallahu alayhi wa sallam ó lànà bí sọ báyìí pé inna Allah harrama bay' al-khamri wal-mayta

wàlìkìnzìr gẹ́gẹ́ náà ní anábì ní àti ẹlẹ́dẹ̀ èèwọ̀ ni Allah subhanahu wa ta'ala ṣe léwọ̀ wal asnam àti òòsà táwọn wá ta òòsà fáwọn èèyàn òòsà tí wọ́n máa bọ so eléyìí náà èèwọ̀ ni gẹ́gẹ́ náà nínú hadith abdullahi ibn abbas radiyallahu anhuma ó ní anábì sallallahu alayhi wa sallam sọ pé inna allaha idha harrama ala qawmin akla shay'in harrama thamanahu ó ní Allah subhanahu wa ta'ala tó bá ti ṣe nǹkan kan fáwọn ìjọ kan léwọ̀ pé ká má jẹ́ yóò tún ṣe é léwọ̀ fún wa pé owó tẹ́ bá rí ibi títà yíra rẹ̀ náà yóò ṣe é léwọ̀ fún wa torí pé ẹlòmíì lè ní ìjẹ́ èmi kàn ń tà ni ẹlòmíì lè mi mu so òun kàn ń tà ni òun èyí jẹ lẹ́dẹ̀ òun kàn ń sìn òun tà báwọn ti jẹ́ ni so Allah subhanahu wa ta'ala ṣe irú eléyìí náà ó ṣe é léwọ̀ fún ọ náà kò lẹ́tọ̀ fún irú ẹni bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wala yajuzu bai'ul kalb kò lẹ́tọ̀ kéèyàn máa ta ajá àbí kéèyàn máa rà á ajá kéèyàn máa ta àbí kéèyàn máa rà á kò lẹ́tọ̀ọ́ nínú àwọn nǹkan tó bá ti ní àmọ́ jẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni olóńgbò àgbà àwọn tó bá ti ní àmọ́ jẹ kò lẹ́tọ̀ọ́ kéèyàn máa ta kò lẹ́tọ̀ọ́ kéèyàn máa rà so ìyàtọ̀ wà láàrin pé ṣẹ̀rí àgbà wa láàyè ká lò ó fún àwọn kankan ìyàtọ̀ wà láàrin títà rírà rẹ̀ wọ́n lè bùn yàn ẹtì bá wọn ti fẹ́ ọ̀bùn ọ̀làjà kó máa fi ṣe ni kó máa fi dẹ̀gbẹ́ wọ́n bùn ọ̀làjà kó máa fi dáko wọ́n bùn ọ̀làjà kó máa fi dáná jẹ ìyàtọ̀ wà láàrin ẹ̀ wọ́n bùn ní mùsùlùmí fẹ́ fi pèkúté lé eléwu ìyàtọ̀ wà ń bẹ́ẹ̀ àti pé kéèyàn ó ta àkúnyà sòrí eléwu náà kò lẹ́tọ̀ọ́ fún wa nínú ṣẹ̀ríà Islam kéèyàn ó ṣe kíni kéèyàn ó tajá àbí kéèyàn ó rà nítorí àdìsí ànábì sallallahu alaihi wasallam tá ànábì sọ pé abdullahi ibn mas'ud àdìsí abu mas'ud radiyallahu an ó ní ànábì sallallahu alaihi wasallam naha an samanil kalb ó ṣe é fún wa ìpè ntaari níbi ajá pé àtà ni ni owó tábà ní bẹ́ẹ̀ ó lànà bí sallallahu alaihi wasallam ó ṣe léwọ̀. ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn májẹ̀mú títà rírà an yakuna al-ma'kudu alayhi maqduran ala taslimihi kó jẹ́ pé nta fẹ́ rà yìí nta fẹ́ tà yìí kó jẹ́ pé nta lè dìlíbà ni kó jẹ́ pé ọjà tá a rà yìí nísìnyí ọjà tẹ́nìyẹn lè dìlíbà fún wa pé ntò rà ní owó rẹ̀ ní lè anna gẹ́rọ makdur àlẹ́ nítorí pé nta bá ti lẹ́tọ̀ọ́ tá a bá ti lágbára láti dìlíbà fún yàn kalima adum nígbà tí ò sí náà ni nígbà tí ò ẹ̀dí sí náà ni nta bá ti ní ká filé yàn lọ́wọ́ kò lẹ́tọ̀ọ́ ó ní padà yẹ nítorí pé eléyìí nínú sẹ̀ríà islam ó ti wọnú ẹ̀tàn ó ti wọnú owó ẹ̀tàn pé èèyàn kan tara ẹni ni fàyínà mùsítẹ́rì yìí nítorí pé ẹni tó ra nǹkan yìí kọ̀díyẹ́ fàrù sàmán ó lè ti sanwó wàlà yàtúlù alẹ́lẹ́mọ̀bí kó má wàá rí tó rà yóò ti sanwó fún ọ tán wàá ní rí tó fẹ́ tó lòun sanwó yẹn wàá ní rí fàlà yẹjúzú bẹ́ẹ̀ òsàmà kìfìlmà lápèjúwe nìkan káwá tẹja fún yàn ní omi ìkẹ́ ah, gbogbo ẹja tó wà ní omi yìí èló ló rà ẹ ti báyìí nísìnyí àá kò mọ ẹja tó wà ní obìnrin nísìnyí báyìí ẹ ti báyìí ọgbẹ́ ẹja tó wà ní obìnrin tó tó rà á lọ́dẹ thousand á jẹ rà á ní eighty thousand náà ta irú òun ní kò lẹ́tọ̀ọ́ sẹ̀ríà Islam nítorí pé bẹ́ẹ̀ bá wọnú odò báyìí bọ́yá ẹja òun bá kan méjì ni ẹja òun lè mọ́ tó nǹkan ọbẹ̀ ní báyìí ju bí lọ ó mọ̀ wá banújẹ́ àbí nídàkejì ẹ wá wọnú ẹja tó ti tà hundred thousand ẹ wá bá pé ẹja tó wà ń tó bí ẹja four hundred thousand ẹni tó ta àwọn owó bẹ́ẹ̀ lè wá bọ́ padà pé ah ìtàmọ́ o tó ṣẹ̀ríà ìsìlámù faramọ́rù kábàáhùn ẹ mọ iye ẹja tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó ẹja òun jáde ná kẹ wá rí i ká ah, iye kílò báyìí ló wọ̀n iye ẹja báyìí ni iye báyìí mo fẹ́ tà so kò lẹ́tọ̀ọ́ ká tẹja nínú omi wàlà náwà fi sàmàrù àìsí ìta nǹkan irúgbìn ẹ àìta kóró nínú alára irúgbìn á ah, mo fẹ́ ta kí náà rẹ̀ yìí mo fẹ́ ta àwọn ọsàn tó wà lérí igi onígbà tẹ́ bá ká ọ̀sán yẹn tán kẹ́ tó wá tà mo fẹ́ ta àgbàdo tó wà ní àgbàdo tó wà mo fẹ́ tà tẹ́ bá ká àgbàdo yẹn tẹ́ wá jẹ wá àgbàdo yẹn kẹ́ tó tà nítorí pé kíni ó lè ẹ lè débẹ̀ tán kí àgbàdo yẹn ó má rí bẹ́ẹ̀ sí kíni bẹ́ẹ̀ sí fẹ́ àgbàdo tó yẹ pé wáwá ló bo àgbàdo òun ti wá ra gbogbo àgbàdo yẹn wọ́n gbà tó ó gbogbo àgbàdo tó wà bẹ́ẹ̀ àtàn sùkù ṣẹ̀rí ò fẹ́ ká kó ìnira bára wa náà ló fi láàrin ara wa kí nǹkan yẹ kó ṣe kíni kó jẹ́ nǹkan tí a rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tí ò lẹ́tọ̀ òun náà ni wàlà tọ́ ìrí fìlàwà àìta ẹyẹ tí ń fò lọ fún yàn bá mi sì torí àwọn ẹyẹ tí ń fò lọ gbogbo àwọn ẹyẹ wọ ẹyẹ mi ni mo tà wọ́n fún ọ bá mi ta ó wá gba tán ti wá tí ó wá lẹ́yẹ i pé wọ́n nílò yá mo fẹ́ ta ẹyẹ báyìí mo fẹ́ ta àwọn ẹyẹ yìí o so òun wá ta fún yàn eléyìí wọlé tọ́nu ṣẹ̀dá islam àmọ́ ẹ̀ ti ń bẹ lérí igi so ọ̀nà oníwà àgbà tí ó fi mú yóò máa fò káàkiri àbí yóò máa ta rọ́bà kó tó di pé yóò rí ẹyẹ mú wàlà lábàání fi dèrè yìí wàlà lábàání fi dọ̀rẹ̀ gẹ́gẹ́ náà ni àyètàwàrà ní inú àyètàwàrà tó wà níbi ọyàn màlúù a màlúù mi yìí ó rí pé bí ọyàn rẹ̀ ṣe tó yìí a wàrà pọ̀ bẹ́ẹ̀ gan so gbogbo wàrà tó wà ń bẹ̀ nídìí mo fẹ́ ta fún ni yé báyìí rárá o ó kọ́kọ́ fún un náà tó bá ti fún ara òun tá a mọ̀ dédé iye tó wà ń bẹ́ẹ̀ ten litres ní twenty litres ní a mọ̀ dédé yẹ bèrè iye owó rẹ̀. inú táyì tó ń tà fúnra wa òun náà ní wàlàlhámùlì alẹ́bí ti bá ti ní omi yìí oyún ti ń bẹ́ẹ̀ nù ya rẹ̀ àyíta oyún ti ń bẹ́ẹ̀ nù ya rẹ̀ á ẹran mi yìí báyìí nìyí ẹran mi yìí mẹ́ta ni máa bí èyí bá ti mọ wá fẹ́ ta fún ọ so mo wá fẹ́ ta ọmọ tí ń bẹ́ẹ̀ nù rẹ̀ àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta mo ta ọmọ mẹ́tẹ̀ẹ̀ta fún ọ ní five thousand naira ẹ ti bá ọ nísìnyí ó ti wá gbowó rẹ̀ kalẹ̀ so kí ni wọ́n mọ̀ sí mélòó ló mọ̀ sí ń bẹ́ẹ̀ nú ẹ̀ ẹ̀ ó mọ̀ yìí tó ti bí rí èwo ló mọ̀ sí ó tún bí ó mọ̀ báyọ̀ tiẹ̀ wá bí gan o mọ̀ báyọ̀ tó bá bí tán báyọ̀ mọ̀ ó dàgbà gan àbí yóò kú láti kékeré so gbogbo eléyìí òun náà ní sẹ̀dẹ̀ òfin káṣe kí ni ká mọ̀ ṣerú òbá wọn yóò bí ti wá bí ti jẹun tó ti dàgbà tó ti tó wọ́n tó wàhálà tó bá wàhálà so gbogbo eléyìí àwọn òwò ẹ̀tàn jẹ sògẹ́bẹ̀ náà ni ẹranko ẹranko tí ò sí ń dìde mọ́lẹ̀ ẹ bá ń sẹ ẹran tí ń sá tí ń kí tí ń sá kí wá ní ẹran tí ń lọ o ẹran mi ni mo tà á fún ọ rárá o kó kọ́kọ́ mu kó so mọ́lẹ̀ náà so ẹran tá a túlẹ̀ mo yé tà fún yàn tí ń rìn lọ torí pípa tó bá kó fún ọ tánìsì yóò tẹ̀ wá bẹ̀rẹ̀ wàhálà àti máa lé e kí pé ẹ bá mu so kọ́kọ́ mu kalẹ̀ náà tó bá ti wá mu kalẹ̀ kó wá gbé fún pé tọ́ mo ta ẹran yìí fún ọ so eléyìí onímọ̀jẹ̀mú ẹlẹ́ẹ̀karùn-ún nínú mọ̀jẹ̀mú òwò nítorí pé anabi sallallahu alayhi wa sallam inú àdìsọ abu hurairah radiyallahu an tó wà nínú sahih muslim anabi sallallahu alayhi wa sallam naha an bẹ́ẹ̀ ìlúgbọ̀rọ̀ anabi segini ó kọ̀ fún wa ká máa segini ká máa ta ká máa ta ọjà ẹ̀tàn ká tara wa ẹlẹ́ẹ̀kẹfà inú ntí ó jẹ́ májẹ̀mú òun náà ní pé an yakuna al-ma'qudu alayhi ma'luman li kulli minhuma bi ru'yatihi wa mushahadatihi inda al-'aqd kó jẹ́ pé ntí wọ́n fẹ́ tà yìí pé pé ẹni tó fẹ́ tà àti ẹni tó rà kó má jẹ́ pé ntí yìí ò mà tí a ah, kò mọ̀rú nǹkan ó sì ló ń fẹ́ rà tó bá wá rí tán tó yẹ pé nǹkan tí ò fẹ́ ń kọ́ àbí tí ò tẹ́ lọ́rùn ó gbọdọ̀ jẹ́ pé tó mọ̀ ní tó ti rírí ni àbí tí wọ́n ṣàlàyé rẹ̀ fún tó sì clear dáadáa tó náà wá rí kó tẹ̀wọ̀n lọ́rùn nítorí pé àìmọ̀ ká mọ̀ mọ̀ nǹkan tá a fẹ́ rà wọn nínú owó ẹ̀tàn ni tá nàbí sallallahu alaihi wasallam tó kọ̀ fún wa. àyí tó jẹ́ ẹlẹ́ẹ̀keje tó jẹ́ òun náà ni ìgbẹ̀yìn májẹ̀mú tó wà fún ọjà rírà táàbì sọ òun náà ni kó jẹ́ pé iye tá a fẹ́ tà àbí iye tá a fẹ́ rà kó jẹ́ pé ti gbogbo àjọ mọ̀ náà ni a èlò lẹ́fẹ́ ta kí ni ẹ̀ sáà máa gbé lọ náà ẹ̀ ti báyìí nìyí tó eléyìí ìṣẹ̀lẹ̀ ò fara mọ́ o ó wá gbé lọ nísìnyí ẹ̀ lákùn ó ní èlò lẹ́fẹ́ ta bẹ́ẹ̀ nǹkan jíjẹ lápèjúwe nísìnyí èlò lẹ́fẹ́ ta wàrà yìí ó ní ẹ̀ sáà máa gbé lọ ó wá gbé wàrà lọ́wọ́ ṣe wàrà wọ́n jẹ wàrà tán wá jọ kejì bó lówó wàrà mi èló wà lówó wàrà à seven hundred ni wàrà ẹ̀ kọ̀ọ̀kan à ó sọ fún mi wàrà tá a three hundred sẹ́wọ̀n pé eléyìí nísìnyí yóò ṣe kíni yóò dá wàhálà lẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ pé a mọ iye tí wọ́n ń tà àmì ìtàn rà èló ni wàhálà seven hundred a three hundred nílà a ìyìn lè ta fún ọ̀tọ̀ yé sun síwájú yé lè ra ń bò mí so tún láàsì ni èèyàn gbọ́dọ̀ sọ jáde pé iye tí mo fẹ́ ta kíní yìí ẹ ti báwọn nísìnyí bẹ̀tà àdídì sẹ́ẹ̀rì sílẹ̀ àti àlùmọ̀bíyà wọ̀ máa rí fásitì qimatiha ọ̀nà wo ni ọ̀nà pé a gbọ́dọ̀ ṣe kíni ká lè sọ pé ẹni tó fẹ́ rajà náà ó gbọ́dọ̀ mọ tí nǹkan yẹn tó ẹ bẹ́ẹ̀ nǹkan tó ń ní five naira ní sinla pèjúwe five naira náà ń tà ìwọ wa mọ kí màá tó tó ìwọ kà bọ́ sọ́jà ni látara kó o ti ní bùkátà tí o ti ń wá tipẹ́ ọba ni ah, ẹ dákun mo fẹ́ ra kinní yìí ọba ni ah, ẹ san two hundred ah two hundred ah, ẹ tà fún mi ní one fifty one fifty ẹ san one seventy ah one fifty ní ìtọ̀ ọ̀dà ẹ mú wa inú yóò máa wá dùn lọ́lé pé mo sì rí ra ẹ̀sìn bá nígbà tó wá délé sẹ́nìkan wá ní Ah, èló lè ara kínní yìí wọ́n ní one fifty ní mo rà á yìí wọ́n ní àjọ́ǹtà ah, wà tó wọ́n làwọn bá ní ọjà ní dáadáa wọ́n tà fún yín ní wọ́n tà fún yín ní mẹ́ta hundred naira ah inú rẹ̀ ó ṣe kínní inú rẹ̀ ó bàjẹ́ látara pé látara pé ah, ẹni yẹn ó yàn jẹ ó sì ẹ̀tàn jẹ fún un nítorí wọ́n ti ní pé iye báyìí wọ́n ń tà so irú ẹni bá irú òye rẹ̀ náà lè gbọ́dọ̀ sí kínní ẹni yẹn gbọ́dọ̀ jẹ́ pé ó mọ iye tí wọ́n ń tà tó bá ti mọ bí nǹkan yẹn ṣe tó bó ṣe mọ so iye tẹ́yìn bá wá gbélé lérí ẹ̀jọ̀ náà náà ni tó bá tẹ lọ́rùn yóò rà tó bá ti tẹ lọ́rùn yóò filẹ̀ yóò lọ wá sí ibòmíì so eléyìí òun náà làwọn mọ́jẹ̀mú méje tó gbọdọ̀ wà níbi owó ṣíṣe táàbì sọ pé títà rírà ni ìkànnà àwọn mọ́jẹ̀mú ni tí o bá sí ń bẹ̀ tẹ́yìn bá tayà tó bá rà fúnra yàn irú ọjà rírà òun kò lálàáfíà nínú sẹ̀ríà Islam so inshallah tó bá di ìjọ mẹ́jọ a máa tẹ̀síwájú níbi albuyu almanhiyu anha àwọn òwò tí wọ́n kọ̀ fún àwọn àwọn òwò tá a gbọ́dọ̀ ta tá a gbọ́dọ̀ ra àbí àwọn àsìkò tá a gbọ́dọ̀ tajà tá a gbọ́dọ̀ ra so a sàlàyé rẹ̀ fún wa nínú nínú alimasalatu sadisa níbi àlàyé ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹfà tó bá dijọ́ mẹ́jọ àbí allah subhanahu wa ta'ala kí wọ́n sà síwá láǹfààní pẹ̀lú ìwọ̀nba tí a gbọ́ yìí kó wọ́n sà síwá lẹ́ni tí í máa gbọ́rọ̀ tí ó tẹ̀lé kó wọ́n sà síwá ní ẹni tí ó mọ òdodo ní òdodo tí ó sì gbà ní òdodo kó wọ́n sà síwá ní ẹni tí ó mọ ìbàjẹ́ níbàjẹ́ tí ó jìnà sí innahu waliyu dhalika wal qadiru هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك نعم إذن وعليكم السلام نعم نعم نعم wọ́n ní àní èèyàn lè ra nǹkan tí ò bá sílẹ̀ ẹ́ ipe irú àwọn tí wọ́n ń ta ṣíẹ́sì ńkọ́ ipe tí èèyàn lè rà á so nǹkan tí nǹkan tí wọ́n ń pè ní shares ẹ̀ òun náà ni pé òwò ńláńlá kan ni tí ó jẹ́ pé àwọn tí wọ́n ń ṣe òwò yẹn àwọn tí wọ́n pọ̀ náà ni ẹ ti wá ní sí wọn kálukú jọ dá sí i ibi iye ní nínú ọjà tá à ń tà ní iye ní nì so ìwọ̀nba tẹ̀yìn bá wá ní ẹ ti wá ní sí nínú tí náà ń korúkọ rẹ̀ nínú inú òwò yẹn òun náà ni èrè tẹ̀yìn ó gbà ń bẹ̀ òun náà ni kàtà ń pè ní shares so tẹ̀yìn bá wá ra shares báwọn so gẹ́gẹ́ bí ìdájọ́ ṣẹ̀ríà Islam ó gbọ́dọ̀ jẹ́ pé òwò táwọn téèyàn fẹ́ ra shares lọ́dọ̀ wọn yìí ṣe owó nǹkan tó jẹ́ halal ni ẹ́ pẹ̀lú pé kí wọ́n jẹ́ kó yàn pé àwọn nǹkan tá à ni èyí sàdédé lọ ra shares pé tọ̀mù fẹ́ ra nǹkan báyìí shares so ẹ wà pé kí ni nǹkan tí wọ́n ń tà kí ni nǹkan tí wọ́n máa rà tí ẹ bá ti wá ni tí faramọ́ ni so ẹ̀yin ó ṣe kí ni ó rà àmọ́ ni irú òwò tí wọ́n ń so irú eléyìí à yàní ìdìjú ló wà ń bẹ so ṣẹlẹ̀ ìsàmù faramọ́rùn kaba hùn ṣíàsì ní bàárà wádìí irú òwò wo ni wọ́n máa ń ṣe so àbí kó sì tó jẹ́ pé àwọn tí wọ́n ń ta ṣíàsì yìí kó jẹ́ pé bóyá àwọn islamic organization kan ni ẹ̀dí báyìí nìsín àbí islamic cooperative kan ni tó jẹ́ pé a ti mọ̀ yìí pé nígbà tí wọ́n ti gbé nǹkan wọn lórí islam yẹn kò sí òwò tí wọ́n máa ṣe wọn ò ní ṣe òwò tó jẹ́ òwò haram tá a bá ti mọ eléyìí nípìnlẹ̀ so ìgbàláyè wà fún yàrá ṣe kíni láti ṣe irú eléyìí so ó yàtọ̀ sí irú ọjà rírà pé ọjà tí yẹn wọ́n rà tí wọ́n dìlíbà fún yàn ó yàtọ̀ sí pé èèyàn fẹ́ ṣe kí ni èèyàn fẹ́ ṣíà nínú títà rírà wallahu a'lam naam. naam wọ́n ní ṣe èèyàn lè ra shares ní bank so ríra shares ní bank so ó ní di àlàyé ní fọ̀tíwẹ́wẹ́ tó bá jẹ́ pé báǹkì tí yóò ti ra shares yìí tó bá jẹ́ pé báǹkì tí èsè báǹkì rìbá ni èyí ti báǹkì tí wọ́n ti ń gba interest owó èlé èyàn lè rà á lápèjúwe ní gẹ́gẹ́ bíi jaiz lápèjúwe kí n ra shares níbẹ̀ ó lẹ́tọ̀ọ́ so àmọ́ báǹkì tó bá ti jẹ́ pé wọ́n ń ṣe pẹ̀lú rìbá wọ́n ń gba rìbá lọ́wọ́ àwọn èèyàn bóyá tó bá yáwó lọ́wọ́ èèyàn wọ́n ń ṣe owó èlé àbí àwọn báǹkì tó jẹ́ pé tó jẹ́ conventional bank tó jẹ́ pé àwọn ò máa ń kankan ní èèwọ̀ lọ́dọ̀ tiwọn irú àwọn conventional bank wa eréṣin báyìí báwa ṣe ń sọ̀rọ̀ ọtí nìsín inú shares náà ló lówó lórí jù láyé òun náà ni ọtí bísíǹsì ọtí àwọn tó bá ṣe bísíǹsì ọtí wọ́n máa ń rí owó bẹ̀ gan ṣíàsì wọn dẹ̀ máa ń pọ̀ gan dífídẹ́ǹdì máa ń pọ̀ gan báwọn tó bá ní ṣíàsì bẹ́ẹ̀. so irú eléyìí nísìnyí àwọn conventional bank kò sí tó fẹ́ kàn àwọn pẹ̀lú kíni pẹ̀lú pé haram ní kíní kan àwọn ò ní kíní kan tó jẹ́ haram lọ́dọ̀ tiwọn torí pé àwọn tó jẹ́ kọ́sọ́mà wọn ìpìlẹ̀ wọn gan tó jẹ́ àwọn tó jẹ́ kọ́sọ́mà wọn àti ẹni tó jẹ́ mùsùlùmí àti ẹni tó jẹ́ mùsùlùmí kò sí tó kàn wọ́n pẹ̀lú ẹ̀sìn rẹ ìwọ ló wá tó wá bá wa. so náà ló fà á tó jẹ́ pé kíni irú bí tábà ti ń ṣe ìdìbò àbáwọn kò yẹ kí wọ́n máa ṣe pẹ̀lú wọn tẹ́yìn bá fẹ́ ra shares islamic eh, àwọn islamic bank wọ́n ti wà àwọn islamic cooperative multiple islamic cooperative wọ́n ti wà dáadáa kéèyàn ra shares pẹ̀lú irú àwọn eléyìí wọn ètò ìbára nítorí pé àwọn nípìnlẹ̀ tiwọn tí wọ́n bèsì owó wọn lé lórí ni pé kò sí ti ń jẹ́ owó èlé kò sì ti ń jẹ́ rìbá tó o bá yáwó ní tó o bá yá òun náà ló dá padà kò sì ti ń jẹ́ òwe lé lọ́lọ́ tiwọn. so látara bẹ́ẹ̀ ní táwọn náà bá wá fi shares yẹn tí wọ́n bá fi ṣòwò lé lórí wọ́n ó rí i pé àwọn ó ṣòwò lórí nǹkan tí èsì وديوان والله تعالى عالم نعم ó ní oko kan um. na wọ́n ní tẹ́yìn bá ní oko tẹ́yìn wá fẹ́ ta ọgbà oko yẹn ẹ̀dí báyìí nìsín ó fẹ́ ta ntọ́ wà lérí oko yẹn àbí wà pọ̀ mọ́ ilẹ̀ oko yẹn so irú eléyìí náà là ń sọ ipe nǹkan tẹ́yìn ò sí mọ̀ tó wà nú ẹ̀ so ntẹ́yìn bá fẹ́ tajà bẹ́ẹ̀ ó ní ìdí owó nìsín ntẹ́yìn sì pé ó ti tó taa. ó ti so irú eléyìí ní ti báyìí yóò wá bẹ́ẹ̀ tiẹ̀ ètò ìbára mi sìn yóò wá tà fún àwọn tí wọ́n rà so ẹ́ so tí yorùbá tí irú nǹkan báyìí yorùbá ti ráì so èyàn ní èyàn ní àjọgbọ́ ẹni yé pẹ̀lú irú ẹni báwọn ètò ìbára mi sìn nítorí pé irú ẹni irú nǹkan báwọn ní sìn ó lè má ráì ó lè ráì bùtánì sí kó má ti pé kíni kó má tó nǹkan tí ẹ̀yin wẹ̀ ṣẹ́ẹ̀tì má níbẹ̀ nínú ṣẹ̀ríà Islam so irú àwọn tó ń ta ẹ̀gẹ́ bóyá ẹ̀gẹ́ nínú lẹ́lẹ̀ àbí iṣu irin rẹ̀ eléyìí gan ó tún sókùnkùn ju àwọn nǹkan tá a ti ṣe kíni àwọn nǹkan tá a ti rí tó tó ti so jáde lọ torí pé nígbà tí yẹn bá wú ẹ̀gẹ́ nìsín ẹ̀gẹ́ lè má ta dáadáa iṣu lè má ta dáadáa gbogbo orú àwọn nǹkan báyẹn ẹ̀jẹ̀ báwọn nìsín àṣẹ̀rí àtakò kọ́lá islam àdìsá nàbí sallallahu alaihi wasallam wà sànàbí ìṣẹ̀lẹ̀ wọ̀ pé èèyàn ò gbọ́dọ̀ ta èso síwájú késo òun tó ṣe kíni kó tó pán èso nǹkan èso síwájú kó tó pán kó tó tó lò ànábìyẹn ò gbọ́dọ̀ ta ẹ̀jẹ̀ báwọn nìsín kó wá ta lórí igi tí ò ti pọ́n tó bá jẹ́ pé àwọn èso tí wọ́n máa ń ká téèyàn máa díbà ni ọtí báwọn ní sìn wọ́n wà tó pé téèyàn bá wá ká èyí wà á díbà so látara téèyàn bá wá díbà rẹ̀ yẹn tó bá padà yálà àwọn yóò máa lò kò sí nǹkan tó burú níbi eléyìí nínú ìdájọ́ ṣẹ̀ríà Islam so ká lọ lè mọ̀ pé ìpìlẹ̀ ní ṣẹ̀ríà fẹ́ sọ wa kó ń bẹ́ẹ̀ òun náà ní pé kíni ká má se kíni ká má ṣe jàǹbá fúnra wa ká má ṣe àbòsí fúnra wa kó mọ̀ jẹ́ pé ẹni tó nídìí owó yìí ìpọ́njú tó fi nídìí owó òun náà ló fi ṣe kíni ló fi gba túláàsì báwọn kó má ṣe pé wọ́n tó rà á yìí náà wọ́n náà rí nídìí pé àgbà ah, tó ti nídìí owó ti rà á rà kúrà lọ́wọ́ rẹ̀ òkú lọ́pṣàn so ṣẹlẹ̀ òfin kéèyàn ó ṣe bẹ́ẹ̀ fúnra wa so wọ́n fẹ́ ká ṣe bí o ṣe bó ṣe kéèyàn ó ṣe kí inú wọ́n dùn síra wa lórí ọjà tí abájọ rà àti tábájọ tà fúnra wa wallahu ta'ala a'lam. naam wọ́n ní àwọn tí wọ́n máa gbé masínì fún yàn ní higher kí ni nǹkan tí wọ́n ń pè ní hire purchase òun náà ni pé kéèyàn ó ra nǹkan lápèjúwe kéèyàn ó ra nǹkan kó wá gbé fẹ́nìkan pé mo tà á ní iye báyìí iye báyìí báyìí fi sanwó rẹ̀ àbí tí ń ọ òun rà ní hundred thousand ó wá gbé fẹ́nìkan pé ọ ní two hundred thousand ó wàá sanwó fún mi ní ọdún méjì so eléyìí pè ní purchase á padà débẹ̀ òun náà ni wọ́n ń pè ní albay'u bitaqsit kéèyàn ta nǹkan fún yẹn pẹ̀lú pé èyàn máa san díẹ̀ díẹ̀ kí a mọ̀ ta kí ní ìfọ̀n tó báyìí kó bá fẹ́ sanwó rẹ̀ nísìnyí one thousand naira ni àmọ́ tó báyìí pé oṣù mẹ́ta ló fi san ó san ó san two thousand naira so eléyìí kò sí nǹkan kan tó ta kò nínú ìdájọ́ sharia islam so bóyá bóyá pé bóyá jẹ́ pé àwọn kan nínú àwọn àfa onímọ̀ àbọ̀pọ̀lọpọ̀ wọn nínú àwọn onímọ̀ wọn ní èyí tó dáa jù òun náà ni pé kí mùsùlùmí ká máa ṣe ẹ̀jẹ̀ fúnra wa ipe tó o bá tà fún ipe kíni ipe mo tà fún ọ ní ten thousand naira ẹ̀jẹ̀ báwo ni sìn kó o sanwó ní oṣù mẹ́ta láláì fi nǹkan kan kún wọn ní eléyìí yóò tún máa jẹ́ àlékún dáadáa yóò máa jẹ́ àdékún ládàá fún yàn àmọ́ tẹ̀yìn bá ta abẹ́ náà bí àwọn tó máa ń gbé kẹ̀kẹ́ dàpẹ́ fún yàn ẹ̀ àwọn kẹ̀kẹ́ márùwá àbáwọn tó máa ń gbé mọ́ṣíìnì fún yàn kò sí ní tó ta kó nínú Islam so látara pé kíni látara pé ọjọ́ tóun náà fi kún un kó tó di pé yóò sanwó yẹn ọjọ́ yẹn náà ó pọ̀ díẹ̀ so èèyàn wàá jọ sí kíni yóò jọ ní ìfẹnukù láàrin ọ̀rọ̀ pé tọ̀ bá ti máa sanwó yìí ni àgbà báyìí ní fi san iye báyìí ní máa san lásìkò kọ̀ọ̀kan so eléyìí wọn náà pè ní àlùbẹ́yẹ̀wò lè tẹ̀sí ẹ̀yìn ọ̀rọ̀ ajá ẹ̀yìn ọ̀rọ̀ máa sanwó rẹ̀ díẹ̀díẹ̀ pé pé tí ẹ̀ bá lówó rẹ̀ lọ́wọ́ bá lọ́jà yóò rà ní dèdè iye nǹkan tí wọ́n rà ni tábà wá rí olówó tó bá lówó pé èmi fẹ́ máa sànú àwọn èèyàn pé mo fẹ́ ra kẹ̀kẹ́ márúwá pé iye táǹtà náà ní máa gbé fún yín ẹ̀ máa wá sanwó rẹ̀ díẹ̀díẹ̀ lọ́dún méjì ẹ ti báwọn nísìn so eléyìí tí wọ́n bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ yóò tún ní ládàá kó tún ṣe sàárà ni ó ládàá kó tún ṣe àánú àwọn èèyàn wallahu ta'ala a'lam subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa